yé gba ọmọ yìí mọ́ mi lọ́wọ́. Ah! ọmọ mi wá ọmọ mi wá ọmọ ayọ̀ wòríbà wòríbà wòríbà ilẹ̀ ògèrè afọkọ yẹrẹ alápò òkà àgbààgbà márùn kọ́lé tá fòde sọ̀kan lóko tá a pa àtẹ́lẹwọ́ ẹni. ìrìnnì ìṣojú ajé adífá fún ọlọ́wẹ̀ ọmọ àṣìrùbọ̀tẹ̀ ọlọ́ọ̀lẹ́. ẹ fagbáyé kàbíyèsí ọwọ́ àbífá léèrè kí là á fi ṣe tutù ọ̀hún. àbí ìyá ẹ wíire kábíyèsí ẹ wíire. ẹlẹ́rìí ìpín o ajípojú ọkúdà àwọn láwo ìwọ láwo èmi lọ̀gbẹ̀rì aláwọ̀ ní bọmọlẹ́rù kọ́mọ́rọ́ ire o ire níre là á sọ̀rọ̀ wá dárí. kábíyèsí ẹ̀yìn olóyè àwọn odidi ẹni ní fásọpá àfìsè tutù. fágbà yìí kábíyèsí odidi èèyàn ó tó ní tí wàá ṣe yún ayé ti da yé ọ̀làjú. olúwa mi a lè láyé da yé ọ̀làjú ká máa fojú ìbò tẹ́lẹ̀. wá gbà yìí eh. wá gbọ́ ọ dákun bá wa fi falẹ́ẹ̀rẹ́ ṣé àlè ló màálù kára ọ̀pọ̀lọpọ̀ ẹran ká e ẹ ṣe é. ìyálóde ẹ ti aṣọ́rọ̀ obì ẹ kò nírọ̀nù ah. ifá ìparọ́ òpèlè ìpurọ́. ẹ̀yin olúwawo hmm. ṣé tá a bá ṣètùtù yìí ìlú ó tùbà yóò tùsẹ̀. bá a bá ti ṣe tutù ìlú tùbà ìlú tùsẹ̀ ọmọdé ó dàgbà lọ́dọ̀ pọ̀. ẹ̀yin ẹ dákun wá wo mo kó a máa lápẹẹrẹ akọni àbábo elé ló ń tẹ̀ gangan ni àbálejò. <laughs> ifá ò kọ obì bẹ́ẹ̀ ni ọ̀ka kọ. ẹ ẹ ẹ dùn fagba yìí. kábíyèsí. bó o là á ti rìn a ṣe wá rí èèyàn. olúwa wo ìwọ máa relé ẹ̀dùn balógun ẹ má jẹ́ àṣebà ẹ jẹ́ ọ sọ fún wa bá a ti rí èèyàn láì ṣe tutù. kábíyèsí olúwa mi orin tí ọba sọ̀rọ̀ dání kò ní sọ̀rọ̀ ó gbé e á kúrò jáde ni. ọ̀dà àbáhùn. ẹni ọba sì sìnrìn ọbọ ọwọ́. ọ jẹ́ ntí gbogbo wa wí. àbí mo ti wí. bẹ́ẹ̀ni ọtọ. ọtọ. ọtọ. ṣé bóyá màmá ṣe dín bàṣílẹ̀ i'm sorry dad. i'm sorry bí ẹ ṣe lọ́tọ̀ ni o kò ń gbọ́ràn. má lu Yes. mi mọ́ ẹ ti gbọ́ lè What you o ti What you? tó bá ti rí ẹni sàn o ti yẹ pé Bùsáyọ̀ ó mọ̀ wí máa pè straight What you saying? The doctor. Okay. i mean any complaint Shall I have? owó tí mo fẹ́ kọ́ báwọn.

medications kan or something pé wọ́n ní ìdówó sí i mo fi wọ́n lẹ̀ síbẹ̀ ni. Ah, ok ok má bọ̀ má bọ̀ má bọ̀ rẹ́dí náà bọ̀ kó gbà. ok kí má bọ̀. ẹ má bọ̀ sẹ́. nísìn ok. all right. I'll be there shortly. all right mo ti gbọ́ ó dà o. gbogbo wa la mọ àjàkálẹ̀ àrùn tó ṣẹlẹ̀ nílùú kábíyèsí ti wá pe àwọn ẹgbẹ́ arúmọlẹ̀ àwọn àgbààgbà wọ́n ti forí lórí wọ́n ti fi kùlùkù lórí àjàkálẹ̀ àrùn tó ṣẹlẹ̀ nílùú yìí wọ́n wá ní kí n sọ fún tilé toko lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà wípé kẹ́nikẹ́ni má ṣe jáde lálẹ́ òní láti aago méje wọ́n fẹ́ ṣètùtù.

give me a call mi bá gbọ́kọ̀lẹ̀ bẹ̀rẹ̀ láàrún la máa bá yẹn níta ṣùgbọ́n. ó dà ọ̀sán. rọra o. Mm.

sẹ́nì kankan tó tún dàgbà nù lẹ́yìn ni tó lè lọ pè wá kò ságbàlagbà kankan lẹ́yìn tó tiẹ̀ tún jù wọ ìlọ díẹ̀ torí mọ́dà ẹ̀ tó wà nù lẹ́yìn dangerous ló wà o èyí àǹtí ẹ tó dẹ̀ lọ látànà ààrí kó yọjú èyí owó kò kó wá ṣé o lè rágbàlagbà kan lọ́ọ́ pè ni ẹ́ àǹtí ẹ tó dẹ̀ lọ náà látànà yẹn kó má jẹ́ pé bóyá rìnrìn kùnrin tiẹ̀ lọ ni o torí ọ̀rọ̀ obìnrin ṣòro gan-an o gbọ́ ọkọ tí mo sọ. ẹ káàárọ̀ sára káàárọ̀. how are you. fine sir ẹ jọ síbẹ̀ lẹ́tí jẹ́. yes. o ti dára ẹ ẹ jọ I'm here. àná ni èmi àtọ̀rẹ́ mi la jáde àwa rí ọmọbìnrin kan tí àwọn olóró I'm wọ́n kó ní papámọ́ra wọ́n á fún mọ́lẹ̀ wọ́n á ń pariwo pé I'm á ń dárúkọ hospital ṣáṣá pé ìyàwó bọ̀dá wà ní hospital yín pé òun dẹ̀ lọ gba owó láti wá fún dókítọ̀ kan fi ṣe operation fún pé ó fẹ́ bímọ tó bá jẹ́ pé ẹni tẹ́ ẹ̀ retí ni kẹ́ẹ̀tì mọ̀ràn tẹ́ máa gbà pé lọ gbà sílẹ̀ o lẹ́yìn táwọn olóró bá mú ọ̀gá wọ́n á fi ṣètùtù ni. wọ́n á fi ṣètùtù. bẹ́ẹ̀ ni wọ́n á fi ṣètùtù ni o. ok ẹ ṣe. ok ó dàbọ̀ ó dàbọ̀. dókítà ó lè jẹ́ àwọn àǹtí mi lọ mú yẹn o. Four four four seven seven seven. hello. hello dáàdì ṣé ìmọ̀ bá sọ̀rọ̀ yẹn. yọmi èmi ni. mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ yín bóyá àǹtí bùsáyọ̀ ti kúrò lọ́dọ̀ yín lẹ́kọ̀ọ́. ẹ eh, ó ti kó mi bàlá tà ní pé mọ́mí yín nídìí owó ní hospital ẹ mú létí kú fún kò wá wọn ti rí mẹ. wàhálà wà ẹ máa bọ̀ ń sìn torí mọ́mì ti wà ní point of death. point of death. ó tún dàbíi pé àwọn olóòlù wọn ti mú àǹtí Bùsáyọ̀. Ah. ó dàbọ̀. àti Bùsáyọ̀ tí àwọn olóró gbé. Yọ̀mí àbúrò Bùsáyọ̀ tó rògbé mm-hmm. kí ni tí ìwọ bá wá. mo fẹ́ kẹ́ mú mi lọ ibi tó wà mo fẹ́ bá wọn sọ̀rọ̀. Hmm. ó rí mọdé yìí mọ̀jẹ̀sí ilé ni ọ́ ò máa wo débẹ̀. bàbá rẹ̀ ńkọ́. wọ́n ti lọ sí èkó. ìyá rẹ̀ náà ńkọ́. ara wọn ò yá. Hmm. o ò mọgbọ́n tí wọ́n yà o ọjọ́kọjọ́ tí bàbá rẹ̀ bá ti kò dé ní kí bàbá rẹ̀ lọ sọ́dọ̀ kábíyèsí kó bá kábíyèsí finúkonú kó bá a sọ̀rọ̀ nítòbínúbí pípé kí kábíyèsí mú bàbá rẹ̀ lọ síbi tẹ́gbọ́n rẹ̀ wà nítorí pé ìwọ ò lè débẹ̀ ọjọ́ orí rẹ ò lè jẹ́ òmọrú awo bẹ̀ ò ní sori gbé ò sílẹ̀ tẹ̀ ò ní rálá kúbá ìyẹn ò ní kó o ṣe ṣó gbọ́ bó o ti ṣe nù o. òòsà ò ti kó lẹ́kọ̀ọ́ kò wá sílé rárá. bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín lórí tẹlifóònù mo gbọ́ ní hospital pé àwọn olóògbé wọn. lóru olóru lè gbé bùsà ọ̀sà. ṣé orò kí lànà ni. bẹ́ẹ̀ni náà mo ń gbọ́ lálẹ́. ò ń gbọ́ lálẹ́. òrò lè gbé busáyọ̀ nílùú ìṣá. nígbà sétí ọwọ́ ti tẹ ní àálò báyìí. ẹ̀jẹ̀ adúpẹ́ lọ́wọ́ aláwùrà bíi ọba sáà tì ní ọmọbìnrin ọmọ rọ̀gbọ̀dọ̀ báyìí ọkà tó yóò bá wa kó kulọ yóò karùn lọ. bẹ́ẹ̀ni àníri ìbílẹ̀ yìí mọ́. E, e, elédùn àmàrè ìmọ̀ ṣiṣẹ́ rẹ̀ bó ṣe wù ní. tọ́ba ṣe tán tàdú èèyàn ọba gbà báyìí yóò kàn tiẹ́ ní ìṣú òsì yóò kàn wá ní wọ́ wọ́n sì ra mú ẹ dákun kí wọ́n ní wọ́n papọ̀ mọ́ ọmọ òun náà. ẹ ẹ ti ń bẹ́ẹ̀ ni pé a lè fárí lẹ́yìn olórí ngbà àbọ̀ rẹ̀ bá dé ní òní ò sọ tó bá tún kù tá a ṣe. òun náà dé tán láìpẹ́. <laughs> tí ó bá wa gbé kú lọ tí ó gbà á rùn lọ. ọtí ń tẹ́lifà dùn òwe máa lọ ni. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ah. ọgọ́ bàbá olóyè mo fọlọ́ ma bẹ̀yìn ẹ ṣí àbúrò mi sílẹ̀ fún mi kì í ṣe ọmọ tẹlifíṣẹ tuntun. ṣé ẹsẹ̀ pọ́ọ́rì ẹ̀ burú. ìyálóde orí mi ò yí orí mi ò yí mo bẹ̀yìn ni mo bẹ̀ mo ti pàdánù ìyàwó mi o ẹ ṣí àbúrò mi sílẹ̀ fún mi fọlọ́ ma bẹ̀. àbí lọ wa orí mi ò yí orí mi ò yí mo ń bẹ̀yìn mo fi ọlọ́wọ́ ma bẹ̀yìn ẹ ṣí àbúrò mi sílẹ̀ fún mi. tá bàbá ẹ lẹ̀ yìí. bàbá tó bí èmi. bẹ́ẹ̀ni. bàbá tó bí èmi. bẹ́ẹ̀ni bàbá mi kì í ṣe ẹgbẹ́ kọ̀ọ̀kan ní yàrá ìyá gbogbo. sagbara ni ẹ mo fi olóògbé bí ìjà ẹ. tí kankan bá ṣe ẹ ní kó ẹ mo ní kí wọ́n fi mọ̀ wá ìṣẹ̀lẹ̀ padà lóhùn ni. mo bá bàbá ju bàbá lọ. tí kankan ṣe wọ́n ẹ bá mi kó mọ̀ bá ìṣẹ̀lẹ̀ lọ. o ọ̀yà aláṣẹ sani irúnmọlẹ̀ ìgbà irúnmọlẹ̀ olùkọ́ tí mo dúpẹ́ lọ yín ìtòsí náà mo dúpẹ́ lọ irú ẹbọ báyìí ni ẹjẹ kọ́ máa júṣe fún mi àpamọ́ ni ẹ máa tì sí ẹ má ti èèyàn sí èmi ń tèmi àpamọ́ ni ẹjọ́ mọ̀ mi ọmọ tẹ̀ kẹ́bọ ọmọ fi kẹ́bọ ọmọ dà tó ẹ máa gbàdúrà mi o kẹ́bọ ọmọ fi o. mọ̀ ń gbọ́ tẹ̀ ń sọ̀rọ̀ irúnmọlẹ̀ àti ètùtù tẹ̀ sí kẹ́ wọ́n ń fetí lẹ́gìrì. èmi ò fetí lọ́gìrì wọn ò wá gbọ́dọ̀ tún gbọ́rọ̀ mọ́ nínú ilé mi ṣé wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ nínú ilé mi ń gbọ́ mọ́ tó bá ta sí mi létí wọn àdì. ẹ sórí <coughs> mọ̀jà gbọ́ kankan òsì èyí tí a ṣe kàn ní tọ́ bá rántí ijọ́ tí aláàgbé òrò jáde ìjọ tá a gbòòrò jáde gan ni àwọn ẹgbẹ́ arúmọlẹ̀ sọ̀kalẹ̀ látòdì ọ̀run ní ẹ̀ ṣe ní ẹ̀ kọjú sí mi ṣe lóore báyìí. aráàfù èmi náà mo wí pé látìgbà tẹ ẹ ti ṣètùtù hmm, nǹkan yàtọ̀ jẹ́jẹ́ nílé ọ yàtọ̀. torí bí orò ṣe jáde tóró kẹnamúnamù ń jalẹ̀ táwọn olóró náà ta fọ́n ta olúwo ń lọ níwájú àwa wo náà àwa mọ́nà àwa náà kálukú tú ta bí ọmọbìnrin ṣe ń kọjá bọ́ọ̀lù bí àwọn awo yòókù bí ẹ ṣe dùn gbàtí báyìí bẹ́ẹ̀ la gbarun mọ̀lẹ̀ ní ẹ sọ sí lọ́pẹ̀ ní ẹ pè mí wọ́n pè mí léraléra wọ́n ní lábọ̀sídẹ̀ mo ho wọ́n ní lábọ̀sídẹ̀ mo ho wọ́n ní lábọ̀sídẹ̀ mo ho. láàrin láàrin náà hmm ẹlẹ́ẹ̀mí ló mokò mọ́ lẹ́ẹ̀mí tẹ́lẹ̀ pè mí bàbá mi wọ́n ní àpamọ́ ni ọgbà mọ́ díyàn mú àpamọ́ ni ọgbà mọ́ díyàn mú bí bọ̀yá gbọ́dọ̀ bàbá mi. mo bá rà àpamọ́ mú tó mo á fi sítẹ́ẹ̀mù kọ̀yìn sí àwọn olóró yòókù orí tí mo sí àpamọ́ báyìí owó ní bẹ́ẹ̀ ṣe ìwọ owó ẹ wá wí fáwọn awo yòókù. irọ́ ìdáhùn ọ̀sọ́dọ̀. awo ẹ̀ dalẹ̀ àwọ̀ àwọ̀ gbọ́dọ̀ dalẹ̀ àwọ̀. dípò fáwọn àtìlẹ́yìn lẹ́jẹ̀ wọn mọ̀ ṣé ìgbà tí o ti ń fi elébèdè ṣe gúre ní ìta lórí ọ. kò sí. ibi hmm. náà wá ní ah, kọ́ má jẹ́ pé àwọn nǹkan ìrúbọ wájú òòṣà ńlá o Ọbàtálá nǹkan kan ni ẹ̀rí mú wálé ni o àfi bí mo tún ti rí i pé bóyá díẹ̀ dí oògùn hmm. ńlá ń jẹ ẹ̀ ṣèyàn dáadáa ẹ ṣe èèyàn dáadáa. ọfọ ọlọmọ mú. mo fọwọ́ gun yín mú ẹ ti wá rálá jẹ́ rákábá. ṣé bẹ́ẹ̀ bá dalẹ̀ awo ó tún yẹ kẹ́ ẹ̀ dalẹ̀ ilé àwọ̀ tá àti dalẹ̀ àwọ̀ táwọ̀ tún dalẹ̀ ńlé ni. àwọ̀ gbọ́dọ̀ dalẹ̀ ńlé ah, sórí àwọn darun mọ̀lẹ́ tiẹ̀ ti gbà. àwọ̀ gbọ́dọ̀ dalẹ̀ ńlé nọ́ọ̀sì nu ojoojúmọ́ lẹ̀ ń ṣiṣẹ́ ẹyin tí ń pé. kílè wọ́n mi sí ọlá. owó tó pọ̀ báyìí. Ah, kí ló fi ṣe bí orí èdè yìí mo bu díẹ̀ ń bẹ̀ ni. ọkọ̀ tó yù. bí mo ṣe ń bọ̀ mo ti kọ́kọ́ lọ rè ra eléyìí ẹgbẹ̀rún méjì àbọ̀ lówó ògùn náà lọ́gàn ẹni ẹni gàn ní gbẹ̀gùnù ọmọ pé ìyẹ̀tọ̀ gbẹ́ ní gbowó rẹ̀ lọ ìgbà tó ti fi elébédé ṣe tó ti fi ṣe sùkúsùkú lórí àánú rẹ̀. ẹ mo dúpẹ́ lọ́wọ́ àwọn ẹrú mọ́lẹ̀ èmi ọ̀mọ́ èmi kọ́ lè pa mo rò pa kókó wádé lọ́dọ̀ tiẹ̀ ni sísẹ́mù láì ní àwọn ìgbàgbé èèyàn àwọn ẹrú mọ́lẹ̀. sísẹ́mù láì máa jẹ́ ọ̀dà yìí pé ọwọ́ ẹni ì bábọ̀ rẹ̀ balógun mo mọ̀ rí ọ. wọn ò mọ ọ̀rọ̀ òkèrè bí ò bá dé amọ́lé ṣé òótọ́ ni gbogbo tá à ń gbọ́ pé wọ́n gbadé láàfin. bó ti rí nu o. ẹ dákun ibo ni gbogbo ẹ̀yin olóyè wa ìbò lẹ kọjú sí kán tó gbadé lọ́mọ yín lọ́wọ́. lójú ìbọn ojú nákọ́lé wúrà hùn. àgbàdì àkànná o kí ni òun sọ tẹnu rẹ̀ rùn báyìí ẹ̀yin olóyè wa ń bẹ́ẹ̀ wọ́n wá ní ọmọ kan lásán lásán tí ó rò bí àbúrò rẹ̀ ó wá fìbọn halẹ̀ mẹ́yìn olóye gbogbo yín sì sá lọ tó fi gbé adémọyín lórí. ìhàlẹ̀ kọ́ ah, ó burú. a jẹ́ pé òmòye tó gbé lórí nù ibà lójú ogun ni ọ́ tá a sì morúkọ tí ìbọn ń jẹ́ a lè pé kó yìn kó ṣáàkì a lè pé kó yìn kí ẹ̀tù àtàyà kó domi mọ́ ọ lọ́wọ́ ẹ̀ wá pé lójú ìbọn. tá à ń fẹ́ kú ọmọ mi kéré balógun lèmi jẹ́ ń èsè jagun. àkànní ọlọ́tà ẹ̀gẹ́ ọmọ awúrinbógun lọ ọmọ arùkúdùgbẹ̀dùgbẹ̀ mo ti hóore. a wà a rí. kí ló ń jẹ́ a wà. a gbọ́dọ̀ gbá lónìí olónìí tí ò ní dọ̀la ni ṣé baba ń bẹ ń lé. tẹ̀lé mi ká lọ. eeze mgbaye baba ati e kuda izi ana to lo won nke ile yi ile alafe ala mo si akawasi wadori ati kayi eti e to deegun ehn ehn mebilu lo wa ti won fi kede pe aoseese de nlu o ma nule ina lodi ate to bo owo awon oloro orogbe o ka ma o ma leina lo wa aradunwa laafi tonadunwa tonadunwa to k tó wá fi àti ìrùkẹ̀rẹ̀ láàfin níjọba náà inú bí mi mo fẹ́ dẹkùn kí n fà á yá ọ̀tún ló ń bẹ̀ mí pé àá kì í mọ́ kì í adé sànú ọlọ́run ní jẹ́kẹ́ sọ̀fọ́ rẹ mo wá sọ láti bà náà tí má fi lè kan báyìí wọ́n bàjá wọ́n bínú ẹ bá sọ̀rọ̀ kọ́ àti ìrùkẹ̀rẹ̀ kọ́ àá o. ni ẹjẹ abára wa sọ ètí dòdòdò ọ̀rọ̀ ẹ wo ẹsẹ̀ mi o ó dùn mí gidigidi kí láǹfààní kájọ ìyàwó dì ká má lè gbádìí ẹ kẹ ẹ jẹ baálé ilé ìkẹ ẹ má lè pàṣẹ fọmọ yín kankan ẹdùn ọ̀nà tó rò bá gbé yàn sẹ́bi ìlú ni ṣé wọn ò ṣe séde tó fi ajẹ́pọ̀bìnrin ló tún jáde àwa ìwé àwa fọ ìkága fíofío ló kó ban ní nǹkó rìn láì ṣe sọ́jà láì ṣe ọlọ́pàá ẹ mọ̀fin tó dé yín o ó tún kí adé ọba mọ́lẹ̀ tó ń ti rùkẹ̀rẹ̀ ó gbé e lọ. èyí tèmi ọ sọ fún yín ni wípé ẹ wọ́nà bẹ́ẹ̀ sì rí ọmọ kíá àtàdé tó kó àti rùkẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sì á bẹ̀bẹ̀ lọ́dọ̀ kábíyèsí kọ́sẹ̀ yìí ó tó kolẹ̀ ẹ wò kọ́rọ̀ òun ó tó di sùn atayanyan àti wípé ọmọ èyí tí ẹ̀ ń fọkàn sí wípé wọ́n fi lẹ̀ ẹ gbàgbé pé wọ́n fi lẹ̀ o ọlọ́run ó ṣe ìtọ́da fún yín ẹ gbàgbé eléyìí kò jù bẹ́ẹ̀ lọ. ẹ̀yin olóyè ṣé ògbó explanation yẹn kò jù bẹ́ẹ̀ lọ. òun tá a bá wá náà nù. ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni ẹ̀yin ti fẹ́ ṣẹ̀ mí. àbí mi. ṣùgbọ́n gẹ́gẹ́ bíi kálíbà mi yóò rí dédé bínú bẹ́ẹ̀ ṣe ń wò mí yẹn mo láti take care easy. Hmm. ẹ̀ṣẹ̀ tẹ̀yin fẹ́ ṣẹ̀ mí ni pé ẹ̀ ń dárúkọ àwọn product yẹn àwọn ọmọ tí a bí nínú agboolé lọ́lọ́kan òjọ̀kan ẹ̀dẹ̀ ń kọ́lífà wọn sí bad element ṣé mo pẹ́ ọ̀rọ̀ tí kà mí mọ́ àwọn olú ọmọ tó wà lágbolé ń bí bẹ́ẹ̀ kẹ̀rọ àgbolé ń bí ni mo ti jáde èmi ò fi tọ̀dọ̀ mi bínú. irú bọ́lájí tẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ yẹn ǹjẹ́ ẹ rántí pé inú tó bí yẹn ọlọ́run ló mọbi tóun ti gbẹ́rù inú tiẹ̀ wá. ajẹ́pọ̀ yọ máa lẹ́nu. ẹ má ìka bí ajẹ́ tí ìbìyẹn kọ́ ló yẹn nítorí pé wọn ní kò lè tẹ̀ ń bínú ọmọ àlè ló ń fà ẹ̀ ń gbádùn mi òun ò ẹ̀rí pé bọ́dà mi ṣe síngbọ̀lẹ̀ ẹ̀ lòun náà síngbọ̀lẹ̀ ìbínú nìkan ní kò fi jọ bọ́dà mi ẹ ò ní fọ̀rọ̀ ìbínú ni àwa gbogbo alájọ máa play role ká máa pa wọ́n pọ̀ tá a máa bá sọ̀rọ̀ gidi pé gbogbo ìpalẹ̀ tó ń ṣe òkó làwọn awọ́ ẹ̀ dilẹ̀. ìwọ náà bá sọ̀rọ̀ ìwọ náà bá sọ̀rọ̀. ẹ tó bá bínú. Daddy, who's that? ẹ mo wà ní I'm here. kò tí mò ń sọ nìyẹn o ṣé ẹ mọ̀ ọmọ tá sọ̀rọ̀ ẹ̀. ilẹ̀ mú wá ká lè sọ fún yín pírọ́blẹ̀mù ẹ̀ mi ò ṣàfaramọ́ bẹ́ẹ̀ ṣe rán léwé yẹn. bóyá eh, báyẹn lọ tó láfẹ́ àmì lé bàbá mi mo máa rí ẹ mo ti ń retí ẹ nítorí nítorí ẹ gan ni àwọn olóyè yẹn ṣe wá bí èmi gan ti ń fẹ́ ṣe àfẹ́rí ẹ̀ ohun tó surprise mi ni pé àwọn olóyè méjì tí wọ́n bá ọ̀rọ̀ ẹ wá bí yẹn wọ́n dẹ̀ lè run out bẹ́ẹ̀ láì ṣe pé a bá yanjú ọ̀rọ̀ nígbà tó yẹ pé wọ́n lọ́rọ̀ wọ́n ló ti dé yìí ṣùgbọ́n ọlọ́run abá bá èṣù wí inú tó ń bí a lọlẹ̀ wọ́n ti ń fẹ́ torí ọ̀rọ̀ ẹ sọ agboolé lẹ́nu mi dẹ̀ nífẹ̀ẹ́ bẹ́ẹ̀. ẹ ṣe dáre. dáadáa fún ẹ. ọjọ́ yẹn àdálẹ́. àṣẹ àṣẹ àṣẹ wọn ní àdàgbà. ẹ sún wa jìnnà kẹjọ padà lẹ́yìn wa. ẹ rí ṣe mọ̀ pé ibi tí wọ́n bá pè lórí wọn kẹfì bẹ́ẹ̀ tẹ́lẹ̀. prọfẹ̀t sọ bẹ́ẹ̀ ọ̀dọ̀ ni ẹ̀yin àgbà náà lè sọ pé ìka tó bá tọ́ sí mú la fi ń ronú. mi rò pé nǹkan kan wà láyé tí mo fẹ́ ṣe tí mo dáṣe láyé láì déwájú yín rí. àrí ìyá ẹ̀gàn tó bẹ́ẹ̀ nígbà tó ń sọ máa lè o lè o lè dáwọ́ wù. ẹsẹ̀ mi o ẹ̀yin ni mo sọ ẹsẹ̀ mi. in what way. torí pé ó dàbí pé ajá kú tán ó dẹran kẹran ni o èmi ò rò pé ó yẹ kí ọ̀gẹ̀dẹ̀ gba kòkó là kó wá padà wá dégi burúkú tí bàbá mi bá ṣẹ̀yìn kò yẹ kí irú ẹ̀ṣẹ̀ yẹn kó dáhùn lórí tiwa wọ́n gbé àbúrò mi àwọn olóró mu wọ́n fi sínú ìpamọ́ dáàdì mo para bíbá ẹlẹ́ẹ̀mẹ́ta mo dọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí mo ṣàlàyé kò sí ẹnì kankan tí mo rí kò sẹ́ni tó dìde sí ọ̀rọ̀ yìí wọ́n wá wá síbi wọ́n ní pẹpẹ sí pé oko adé oko ikókun gbọ́dọ̀ ṣe àbúrò mi o dáàdì ẹ̀yin lọ báyẹn sìn làwa bọ̀ lẹ́yìn tẹ́ ẹ bá lọ síbi tí àgbáre ìtọ́jọ́ bá dalẹ̀ tán kí lẹ máa wí fún àwọn alájọbí o. mo kàn ń kí ni wọ́n sọ fún yín ni tó bá wù yín ẹ lajú sílẹ̀ kẹ́jẹ́ kí àwọn òrìṣẹ́ ohun tí ó bá wù yín mo ní kí n ṣàlàyé fún yín ni láti èmi ìlọ mo fi àná hàn mo fi búra mo tún délé yìí mọ́ o ní o ti bínú bẹ́ẹ̀ mo tó ṣẹlẹ̀ mi ní débi mo láti. Balaji, This is an insult. Very very embarrassing. Tó bá tiẹ̀ ń bínú ṣé kókò dẹ̀ lè wo èmi tí mo jẹ́ tí mo jẹ́ àbúrò bàbá ẹ̀. Anyway, point wa ní ọ̀rọ̀ tó sọ kalẹ̀. Torí ká ní bọ̀dá ń wà láyé ni bọ̀dá mi gan-an èmi bí mi bá ní irú ìṣòro bọ̀dá mi á dìde. Ṣùgbọ́n tradition ni mo tà ń sọ yìí. Mo wà láàárín àwọn olóyè àtọba kò tún wà láàrin àwọn fámìlì lẹ́yìn lágbóolé àti láàrin ìwọ ìwọ̀nba little education tí mo ní ni kò tí ì jẹ́ kí n ti ní hypertension mi ò mọ ètò ẹ̀ kí n ṣe. àfi kí n wá kàn ṣe sọ̀rọ̀ mọ́ ẹ. rí àgbàtọ̀ ọjọ́ ẹ̀ bá fẹ́ dálé ọmọdé ló yẹ kó bẹ̀rù kó lè rẹ̀yìn kó lè rẹ̀yìn fi ilẹ̀ màá dáàfin ọlọ́run kò ní jẹ́ kán pa kankan náà ẹni tí wọ́n dè sórí. ilé wo lo mọ̀ tí àwọn kábíyèsí ń lọ. ó wà lẹ́gbẹ̀ẹ́ kanṣu. lẹ́gbẹ̀ẹ́ kanṣu. Hmm. ok Maroro, Oku. tún wá wojú ara wa abọ́ rẹ̀ ó ti yá. omi gbóná ìpẹ́ lẹ́nu ọwọ́ ìpẹ́ ní sáà kéèké àní ká sí pápá àpákákú ń díẹ̀. olóye kí n tèmi tẹ́yìn náà sì mọ̀ pé bó bá ti yé egun ó ti yọrẹ kábíyèsí ló ń dá wa dúró. àbọ̀ rẹ̀ èmi bíi ibò àbẹ̀bọ̀n ah, tí abọ̀ rẹ̀ ń sọ ni ṣebí eh, ìtàbí ṣètùtù ti wà. Eh, àwọn ètò èlò yòókù àti pèsè ẹ̀ àníkàṣe kiri ìpápàpá kó kúrò mẹ́. kábíyèsí ọba àjọjú ẹni gbára àjèsè yọkùn tọ̀ọ̀tọ̀ lẹ́yọ̀. abọ́ rẹ̀. mo ṣí di fìlà fọ́nrí adé o lóòótọ́ ni àtìrẹ́yìn adigbọ́nà kú àti rátàǹpàkò ẹni ṣọ̀pọ̀nà ló pa a sì ti rẹ́ni orò tì sí wa àmọ́ ẹ mọ̀ pé tá a bá ṣètùtù yìí kẹ́bọ lè fi kó lè dà kó lè dòde ọ̀run ẹ̀ ń láti gbé adé ìre sórí òun lẹ́ẹ̀ fi súre tá a bá kó gbogbo ohun ẹbọ àti èrò àtúnkéṣù sílẹ̀ tẹ́ ẹ bá wá wúre tán àwo sì gbé lọ gbòòrò á lọ ṣe bí wọ́n ti ń ṣe yóò sì rí bí ti ń rí. àbọ̀ rẹ̀ amọ̀nàbí ni ọ̀yọ́ bíbọ̀ mọ̀ pé adé àrè ti kú láàmì àbí tọkùnrin kan gbọ̀nà má dàá mú wá káwa mọ́lé bíi tó ti gbé lọ àmọ́lé àmọ́ náà ṣé ohun tẹ́ ẹ̀ ń wí ni pé ká nítorí pé ayédáyé èbó ká mọ̀ fojú egbò tẹ́lẹ̀ gbogbo wa la mọ̀ pé bá a bá rí adé àrè kí kábíyèsí ó dé ẹbọ ò ní fín ètùtù ò ní gbà á. ọ̀rọ̀ kọ́kọ́ ó máa dá pàgídà. mo ń jáde lọ ni. Ah, ọ̀dà bá ẹ̀ ń jájọ kẹsẹ̀ lẹ́sẹ̀ la sọ sáàfin. ààfin kí n lọ ààfin kí ni kí n lọ ṣe láàfin èmi ò lọ ààfin o. èé ṣe. ó sì ń bi ń léèrè o ńgbà wọn dífá kán ní kìlú lè tubà kó tù sẹ ifá sọ pé odidi èèyàn lòun ń gbà a sì sọ pé kí wọn bá wa ṣe kó gba màálù àbẹran ah, ah. àìtí ìṣèyún tán o túmọ̀ tó ṣẹlẹ̀ àbójú rẹ kọ́ o sì ń bẹ̀rù kò wá ní kí n ká lọ èmi ò lọ ààfin o. ìyálòde má ṣe bẹ́ẹ̀. sórí <laughs> ìwọ balógun ni má ṣe bá wọn òórí ohun tó ṣẹlẹ̀ sí wa láàfin ni tẹ́nìkan gbébọn tó wá gbé ká mọ́ tí ọba sọ pé lọ pé àjàrà ni ìbá fìbọn tú ayé mi jákàjàkà ni. Ah! má ṣe bẹ́ẹ̀ béèyàn ọba tiẹ̀ wá ságun a máa sọmọ jagun ni èèwọ̀ jẹ́ àjọṣèlú yìí kọ́ dáa. a sọ fún yín pé òun ò bá yín ṣe kó dáa èmi ò ní kí ìlú ó má dáa n ò sì ní kí ìlú ó má tùbà kó má tùsẹ̀ bó bá jẹ́ pé ń tẹ́ gbélé lọ́rùn náà lẹ́fẹ́. èdè dúdú mọ́ ti má ṣe bẹ́ẹ̀ awo rẹ ò gbọdọ̀ tó jọ gbẹ̀rì dáfánù oyè yìí oyè ilé bàbá rẹ ni àjẹwọ̀ ni. àjẹwọ̀ bí ò bá sọ pé lọ pé àjẹ ara mi ni èyí tó gbébọn wá ká mi ìbá ti fìbọn bà yé mi jẹ́ ẹ wá ní àjẹwọ̀ ẹ wò ẹ dákun bí abọ́ rẹ ò bá lè tẹríba tí ò bá ti lè tẹríba fún kábíyèsí àbí kí kábíyèsí gan kó tẹríba fábọ̀ rẹ̀ nílùú tó ti lajú báyìí a máa fọ didi èèyàn rúbọ ẹ dákun èmi ò ṣe o mi ò ṣe mọ ẹ lọ bá wọn. ọ sì mọ̀ pé ìwọ mo fojú jọ láàfin o. ta ló fojú jọ. ìwọ ni. Ah, ó ṣe àfojú jọ mi bó o tèmi ti amọmọ bébí tèmi pẹ̀lú rẹ ṣùgbọ́n kì í ṣe bíi ti báwọn ah, bá kábíyèsí sọ̀rọ̀ ah, bábọ̀ rẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ nìkan bá ti tẹrí ba fẹ́ nìkan eh. tí ìlú tuntun bá tó ti túṣẹ gbà. ìyálóde. Hmm? Quero dizer. kábíyèsí. bẹ́ẹ̀ni kábíyèsí ló ń sọ̀rọ̀ bọ́lájí ṣebí bọ́lájí nìyẹn. èmi ni sà. ẹ ṣé ní a ní sùúrù ṣó rí orò tó gbé àbúrò rẹ ọmọ tó ti gbé ọlọ́mọ. ọmọ mi. bẹ́ẹ̀ni bó o làbá tó ti ṣe ìwọ ò pé o ti yájú sílùú ẹni tó bá sì rọ́bà fi lọ́ba pa kábíyèsí ẹ pẹ́ fún wa o <laughs> àdá pẹ́ lórí bàtà pẹ́ lẹ́sẹ̀ àṣà pẹ́ lẹ́nu ìkànnì kẹsẹ̀ èmi rò pé kì í ṣe nǹkan tó kàn nìyẹn sà. ìwọ ní sùúrù náà ní sùúrù bóyá wá bá bàbá rẹ sọ̀rọ̀ bóyá bá bàbá rẹ sọ̀rọ̀. hello dájú sẹ́yìn mo bá sọ̀rọ̀ yẹn. yọmi ẹ mọ̀ pé akíntúndé lẹ́yìn jẹ́ akínwálé lórúkọ tèmi. ẹ mọ̀ pé ìdílé akin láti wá ọmọ akin kankan kò gbọ́dọ̀ ṣojo ẹ má ṣojo ẹ má gbé adé kankan sílẹ̀ ẹ mọ̀ pé iwájú akin ẹ̀yìn akin kígbe ogun ni. ẹ rántí mọ́mì tí wọ́n kú ẹ rántí àǹtí bùsàyọ̀ tí wọ́n ń ìpèkùn tó bá jẹ́ nítorí adé ni ọba ìṣe fẹ́ pa mí. mo ṣetán láti tẹ̀lé ara mi. ẹyẹ àgbà náà ni ẹ máa ń pa lówe sà èmi rò pé ẹni pé kí gbogbo nǹkan kó níyànjú tẹ́lẹ̀ ni ẹni pé kí n dá adé àti òrùka padà abẹ́ẹ̀kọ́ ọ̀rẹ́ sà ẹ̀yin náà lè máa ń sọ bẹ́ẹ̀ pé pé ọmọ òjò lọ àbí. ẹjọ ẹ eh, hold on díẹ̀ kẹ bá wọn àlejò yìí sọ̀rọ̀ bá kábíyèsí sọ̀rọ̀. dadi. adérelé adéoyè. orí ìdọ̀bálẹ̀ ni mo wà o ẹjọ ẹ fi àwọn ọmọ dádì tí wọ́n wà ní ọ̀dọ̀ wa ẹ fi wọ́n sílẹ̀ kí wọ́n lè jẹ́ kí àwa náà máa bọ̀ ní ààfin nígbà tá a kọ́kọ́ débi iṣu àtẹyin ni wọ́n fún wa kódà lọ́wọ́lọ́wọ́ báyìí rice àti chicken ni à ń jẹ. hello sir. Ah, ìwọ ọmọ yìí ò ń dá ọ̀ràn ọmọ ò ń lọ sílé ìwé àwọn ọmọ mi ò lọ kó wọn. ṣé ti gbọ́ ọmọ ìjọ ọmọ lọ bẹ́ẹ̀ ni kò sọ̀rọ̀. ọ̀lẹ́yọ̀. kábíyèsí olúwa mi o. olórí. kábíyèsí ṣẹ́yìn ò mọ̀ ni èmi ti mọ̀. olórí burúkú ọmọ yìí lọ sí iléèwé àwọn ọmọ ó sì kọ́ wọn. kábíyèsí ẹ jẹ́ kí n sọ fún yín o àtẹ̀yìn àti àwọn olóyè yín ẹ pẹ̀lú ayé pọ̀ o kí ẹ jókòó kí ẹ bá ara sọ̀rọ̀ nídìí kí ẹ máa fi ènìyàn rúbọ tó jẹ́ pé ẹbọ tiyín kò rí màálù ńlẹ̀ àgbo wà ńlẹ̀ o kò gbà o àgùntàn wà lọ́jà o ẹbọ yín ò gbà yẹn o àti ènìyàn ọmọ ọlọ́mọ tẹ fi sí ìgbèkùn ẹ lọ tún sílẹ̀ o kẹ̀dẹ̀ mú ọmọ fún ọlọ́mọ torí èmi fẹ́ rí àwọn ọmọ mi láàfin o láàrin èmi sí ọ̀la tí mi ò bá rí àwọn ọmọ mi láàfin tí wọn bá kó àwọn ọmọ mi wá sáàfin kábíyèsí màá tú ìlú yìí màá tú kábíyèsí màá tú fún yín àṣù ló bá bá ọmọ mi kọ́kọ́ fún kábíyèsí ẹbí mi sílẹ̀ ẹbí mi sílẹ̀ mo fẹ́ wá ọmọ mi ẹbí mi sílẹ̀. ẹ má rorò òkú tó rorò ìkọ́. wọ́n ní kẹ́ ẹ tẹ̀nu kó dá adé náà padà ní kíákíá bí bẹ́ẹ̀ kọ́ ìdílé yóò lọ sí. ẹ bá mi ṣàlàyé fún kábíyèsí pé èmi gan mo ti ẹ. sáàfin bí bẹ́ẹ̀ kọ́. ẹ ẹ ẹ ẹ ẹ bọ́lájí ó tún lọ kidnap àwọn ọmọ kábíyèsí ní iléèwé ṣe bẹ́ẹ̀ ń lẹ́ràn. èmi mi ò purọ́ rí kò ní dá fẹ́ni bá purọ́ èmi ò ń pa i'm not lying bí alẹ́gbọ́n tí mo sọ truth ni máa ń dúró dé o láti kékeré mi ò purọ́ rí ẹni bá dẹ̀ purọ́ kò ní dá fún ọmọ tí yóò lọ jí kó léèwé mi kò ẹbí kan ránṣẹ́ kankan adé tó jí gbé òun la ṣe wà lórí ẹ tí àwọn wa bá ṣe máa máa bá ṣe máa sọ problem ẹ o anyway <coughs> ọ̀rẹ́ bí a tún bọ̀ yìí ẹ bá mi sọ fún kábíyèsí special reply tẹ máa bá mi mú lọ sí ààfin nìyẹn ẹ bá mi sọ fún kábíyèsí pé. pé kí ni o bàbá. that's right ẹni mo ní. o fẹ́ gbèsè ṣán ni kò dúró gbèsè. bẹ́ẹ̀ ni gbogbo o. èèmọ̀ rẹ lu. èmi ò ti paasi mẹ́sẹ̀gì tí mo fẹ́ fi hàn yín sí wọn láàfin tán. ó lè wọ́ọ̀kọ̀ ọ̀mí ọlọ́jì ló kó òpó rédèrèdè bá inú agboolé wa fanda agboolé gan kò misbehave débi tí bọ́lájú máa máa lọ fa wàhálà irú nǹkan tó ṣẹlẹ̀ yìí tó bá ṣẹlẹ̀ jù wọ́ọ̀lù ńlá ló máa tọ́ntù. tó bá ṣẹ̀yìn ni. ọ̀rẹ́ tèmi wọn ò ní gbé ọ lẹ́bẹ̀ wọ̀ sí ṣé ẹ rí ọmọ tó wà ń gbèkùn yìí ẹ bá ń túlẹ̀ ẹ túlẹ̀ kọ́ mọ́ bá tiẹ̀ lọ. kábíyèsí olúwa mi gbogbo bẹ́ẹ̀ ti ń pè mí ni mò ń gbọ́ mo mọ̀ pé etí inú lejò ń lò gbangba ní fi mẹ́ran ó mi àmọ́ kí ni ẹ pé ń ṣe kí ló dé èé ṣe tó jápọ̀ rẹ̀ nìkan lẹ pè sọ́rọ̀ yìí mo sì wí fún yín níjọ́sí mo ní láìsí erelú òṣùgbó kì í dágbó ṣe èé ṣe tó jèmi nìkan lẹ kọjú sí kábíyèsí ọ̀rọ̀ yìí ti di ọ̀rọ̀ gbogbo ìlú ah ọmọ tí orò mú fún wa pé ká ìṣètùtù kí gbogbo òlú lè wà ní dẹ̀rùn àti dẹ̀rakọ̀ lálàáfíà ẹ wá ní kémi nìkan èmi èmi èmi lásánlásán kí n lọ tù ú nítorí wípé kọba lè fi ọmọ nínú ọ̀lẹ́. Ah! kó àwọn ọmọ mi sòdí bẹ́ẹ̀ bá bá ń túlẹ̀ yóò fáwọn ọmọ mi lẹ̀. òótọ́ ni òótọ́ lọ̀rọ̀ àgbà wọ́n ní ìjọ tóró bá gbọ́mọ adẹ́tẹ̀ àpérun bí lọ nílùú ìjọ tó bá bù ṣe gàdà tó gbọ́mọ ọba àpé ìmọ̀wọ́ ọ̀nà nítorí pé ọmọkùnrin kan ó kó àwọn ọmọ yín sọ́dọ̀ kábíyèsí èmi rò pé bí ọ̀rọ̀ bá rí báyìí ọgbọ́gbọ́n là fi tòlú ọ̀yọ́ ọmọkùnrin yìí ò lè dá gbogbo ìlú mú èmi ò bá ní kẹ́ ẹ jẹ́ kọ́mọ rẹ̀ yìí wà nígbèkùn á wá ọ̀nà tá a fi rí àwọn ọmọ tìyín gbà á fẹlẹ́ ṣètùtù o kábíyèsí kí n lè rojú o. àmọ́ o àmọ́ o àmọ́ o tó bá láṣẹ bẹ́ẹ̀ bá wá pé bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ ṣe ṣe gbogbo nǹkan ló yí padà bẹ́ẹ̀ bá ní ká lọ́ọ́ da ọmọ yìí sílẹ̀ mo fẹ́ kẹ́ ẹ rántí pé tá a bá dá ọmọ yìí sílẹ̀ ìlú ó bẹ̀rẹ̀ sí ní dàrú aboyún ò ní lè bí wẹ́rẹ́ mọ́ àwọn àgbọ̀n nílé tọwọ́ ọ̀làbọ̀sùn eku ò nílé ké bí eku lóòótọ́ lọmọ yín wà lọ́dọ̀ yín ta lẹni tó mẹni tí àìsàn tí ó wọ̀ ní ó kàn ó ṣeé ṣe kó kàn yín àtọmọ tẹ́ ẹ̀ mú yìí tẹ́ ẹ bá ní àdálẹ̀ èmi ò sọ fáwọn ìlú wípé ntọ́ba wíre o àmọ́ mo fẹ́ kẹ́ ẹ rò ah! ó ṣe é ó ṣe ẹni amúregbòdù lọ tẹ̀ nífà ó wàá fẹ́ ṣe bí eré bí eré kú sígbó ifá babaláwo kì í rù kú oníṣọ̀nà ò gbọ́dọ̀ ṣọfẹ́ òkú kì í gbé gbódù kó rà bíi ti ọ̀gẹ̀dẹ̀ tọ́ba láṣẹ bẹ́ẹ̀ bá ṣe rò sí mò ń pèlú àwa báyìí. ìkà tó kọ sí mú láti mi rè mú. kẹ́ ẹ má mọ nǹkan ta bí. ìwọ lọmọ ta. oòrùn yìí tún fojú mú ìdí nígbà lánàá. ká má mú jẹ pàṣàpàṣà wo ti mú ìlí nù òní tèmi wá mo wá gbèjà mú ìlí ni n nà tó bá délé tó kíyàwó rẹ̀ kò ní lè dá lóhùn. ọkùnrin Táyọ̀mí <laughs> ìwọ ló jẹ́ pé wọn ló kàn ṣètùtù ń lu wa yìí. àìfọmọ mi wọn ò lè fi mí ṣe nǹkan kan wọn ò lè fi mí bọ rẹ̀. Hmm, ètùtù bíi bó o ṣé òun wá gẹ́gẹ́ bíi Bùsáyọ̀. ẹ wá gbọ́ náà o ṣé pé wọ́n ti wá pa Bùsáyọ̀ náà nù ni. wọ́n ti pa kódà bí rákòrò yóò ti dọ́dọ̀ ọlọ́run ọba hmm, jẹ́ nsán kankan fún ọ gbọ́ o. ẹ̀jẹ̀ rẹ̀ tí wọ́n gbé sojú mi yìí báyìí ni wọ́n ṣe funfun sí orígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo ìlú ètùtù ti gbà tayo ni oje eh mai tayo ba no kini tin bele nu eh eh o nu de le o nu de ha ha ah ko si ma puro banta banta bayi in tu soju re ha sori busayo to nso yi lowo lowo ba se nsoro yi o nbe nu de eh egbo busayo frara re o ti wa lo ko won mo kabiyesi ah kabiyesi na o wa nbe owon oloro ẹ bí mi pé kí nìdí. kí nìdí o. tí wọ́n bá ti fi Bùsáyọ̀ lẹ̀ lọ́gán wọ́n á sì fi ọmọ kábíyèsí náà lẹ̀ kò sì máa purọ́ báyìí wípé wọ́n ti fọ́n ẹ̀jẹ̀ Bùsáyọ̀ káàkiri ìlú. káti ẹ̀ gbà pé irọ́ ni mò ń palẹ̀ kan ẹ ṣe ṣùgbọ́n ṣé pẹ̀lú gulegule kábíyèsí wa àṣé kábíyèsí lè bẹ̀bẹ̀. ẹni ìjà ọ̀bá ni ní máa ń pera rẹ̀ lọ́kùnrin ọ̀rọ̀ ọmọ ṣe kókó ah ọmọ ni ah, ẹ tayo bó o bá tà yìí ó gbé yìí ah, kò lè má rí bẹ́ẹ̀ ẹ kò mọ̀ ọmọ pọ̀ lọ́wọ́ kábíyèsí. ó tọ́ ni tọ́ ni. ẹ wá gbọ́ náà ìjọ́sí táwọn olóró tán gbé Bùsáyọ̀ tán fi ṣètùtù ọba wo ò rí ní tó burú sí yẹn o ìsìn tí Bọ́lájí ẹ̀gbọ́n Bùsáyọ̀ wá lọ kó àwọn ọmọ kábíyèsí kábíyèsí wa lọ ń bẹ àwọn olóró lẹ́yìn. olùgbàdé tẹ̀ ni wọ́n ní burúkú iṣẹ́ lọ tí o bá kí ọmọ ọlọ́lá wọn á ní èèmọ̀ wọ̀ lónìí. Hmm, bọ́rọ̀ ilé ayé ṣe rí nìyẹn. ẹ jẹ́ á fi ọ̀rọ̀ olóró àtọ̀lọ́ba lẹ̀ o ẹ jẹ́ á máa báyìí wá lọ́wọ́ báyìí ó ní. sáfún mi orí adé ó gbé ọ. àṣẹ kábíyèsí. dílọ kábíyèsí èmi mo ránṣẹ́ sí ọ mo jẹ́ yín nípè. ẹ ṣé lẹ́yìn ìgbà tá a ṣe ẹjọ́ tàwọn onílẹ̀ tán mo gbọ́ pé o travel. bẹ́ẹ̀ ni kábíyèsí. <laughs> ẹ ẹ tí mo wá pè ọ́ sí nìsín ó le kò sì tún le. ṣé o gbọ́ nípa ọmọ tó rò gbé. kábíyèsí mo gbọ́ ń pa ẹ̀. bẹ́ẹ̀ ni kábíyèsí. pé nígbà tí wọ́n fẹ́ ṣètùtù ẹ̀ tó ṣẹ̀ sí òfin tó jáde wọ́n e. bẹ́ẹ̀ ni ó wà ní gbòòrò fún ètùtù lọmọkùnrin bá ọmọkùnrin kan bá wà àfin wá tibọ́ntibọ́n ló gbadé ló gbèrú kẹrẹ ó ní kò sí ń tá a ṣe ó ní kò sí bóun ò ti jẹ́ àwọn olóyè àyè ń ro bí a ṣe ṣe tádé ò fi padà sáàfin ọmọkùnrin bá lọ sí iléèwé àwọn ọmọ mi ọba jí ọba jí mi lọ́mọ kó ó nítorí àbúrò òun tó rò pé àwa òun wá fẹ́ ṣẹjọ́ mo fẹ́ bá bọ́lájí ṣẹjọ́ àti àwọn ìdílé wọn gbogbo ìdílé bọ́lájí mo fẹ́ bá wọn ṣẹjọ́. kábíyèsí jíde kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ káṣẹ ó pẹ́ lẹ́nu kọrin kése hmm. kábíyèsí ẹ foríjì mi o. ẹ̀yin bàbá wa náà lẹ̀ ń pa wípé òkun ò gbọ́dọ̀ wó ruru ká wà ruru kọ́kọ́ má bàa sojúdé kábíyèsí ẹ kàwé ẹ kàwé ẹ gboyè rẹ ṣùgbọ́n o ẹrú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí ní agbẹjọ́rò yín kábíyèsí a máa wíìnì ẹ̀ pátápátá ṣùgbọ́n kábíyèsí bẹ́jọ́ bá ti bẹ̀rẹ̀ àwọn oníwèé ìròyìn á bẹ̀rẹ̀ sí ní máa kọ jáde ẹ rántí wípé orúkọ yín á bẹ̀rẹ̀ sí ní máa tàn káàkiri ìlú títí lọ sókè òkun oríṣiríṣi ìbàjẹ́ ni wọ́n máa fi kan orúkọ yín kábíyèsí kábíyèsí. dìde ọmọkùnrin ti ṣẹ̀ sórí adé ó ti rọ́bà fín arọ́bà fín sì lọ́ọ́ bá a pa. kábíyèsí kábíyèsí ẹ foríjì mi o ayé jọ̀hún nìyẹn o ẹ rántí wípé ayé ọ̀làjú la wà á ń sìn ẹnìkan ò pààyàn rúbọ mọ́ ọba kan ò sì pààyàn pàkópa mọ́ kábíyèsí ẹ èmi á dá ní àmọ̀ràn ẹ jẹ́ ká pe bọ́lájí ṣe bọ́mọ yín ni ká bá sọ̀rọ̀ nítùbínùbí kó dá adé padà sáàfin kó sì kó àwọn ọmọ yín padà wá fún yín káwa náà kó ọmọ tiẹ̀ àtàbúrò ẹ̀ ká kó wọn padà fún kábíyèsí jìde kábíyèsí. ká dọmọ rẹ padà. kábíyèsí. ká má ṣe tutù mọ́ kí la ti wí fáwọn e, olóró. kábíyèsí ṣe bẹ́ẹ̀ ilẹ̀ nílùú ọba ló nílẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ tí Elédùmarè gbé fún yín tó fi sí yín lẹ́nu àti agbára táwọn ìlú ọ̀hún gangan tó gbé fún yín kábíyèsí ẹ ẹ jọ̀ọ́ ṣé mo lè súnmọ́ yín. fi pé àwọn olóró yẹn. márùrù òkú tọrọ ìkó yànjọ márùrù. àbọ̀ rẹ̀ olúwa mi ní ká kí o bẹ́ẹ̀ni wọ́n lọ́ọ́ kó ọmọ ń ṣe wọ́n láwọn àwòrò ṣàṣà yóò máa gbẹ̀bọ rẹ̀ àwọn alásìkò yóò sì bọ̀ ọ́ ṣe. ń bo ni ká ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn. olóye. Ah. ẹ sì ń ṣe bí ọmọ èké ẹ wò ẹnìkan máa gungi lórí wé àti ìsàlẹ̀ náà láti mú gun ẹ wò ẹ bù báyìí ẹ gé pépèpé. ọmọ tí ń bẹ ní sàkání rẹ o tó rò gbé tá a ní kó kókó lọ kó kàrún lọ ń lò ó ṣe jẹ́ àfọmọ́ ọ̀hún lẹ̀ kọ́mọ bá a dá pọn nítorí korun ni korun ni máa ń dò yìí ká ni ọmọ tí a gbé àbúrò rẹ̀ yìí ó ti di dìgbòlugi o ń bugi jẹ́. ẹ kọ́ mọ́ bá hun wá ọ̀ jẹ́ àfọmọ́ ilẹ̀ àbíyọ ni mo ti wí. ẹ ṣeun ọlọ́run ní gbóhùn lẹ́nu yín ẹ ti pé ju gbogbo ẹ lọ ọ̀rọ̀ yìí ti ń di hùn ẹ̀rẹ̀ láàrin ìlú ẹ wo ó ti ń kó lọ́rọ̀ èèyàn méjì mẹ́ta mẹ́rin ó ti ń pọ̀ sí i ìdínú tí wọ́n wá fi rò wípé ìtìlẹ̀ ẹjọ́ dé ká tó sọ̀rẹ́ ara wa ẹnìkan sọ̀rẹ́ ẹ̀rọ káyọ̀ ká fọmọ ìlẹ̀ ẹ wo á rí mi tí ò ní láriwo lọ. ẹ̀sìnkú bọ́gbọ́n inú yín ṣe mọ́ ẹ kú bí làákà èyí ń ṣe tó èmi mọ̀ pé kì í ṣẹ́yìn náà torí pé mo mọ̀ póhùn tá a fọ fún fèrè ní fèrè fọ jáde ipa abẹ́rẹ́ lókun ń tọ̀ <laughs> bẹ́ẹ̀ni olóye irú ẹ̀rín wo rèé ẹ̀rín ìjọ ti yàngí pọ̀ àsìkò yìí ṣàsìkò ẹ̀rín ẹ̀ bá tọ́jú rẹ̀ ọjọ́ ẹkún ló yẹ kọjọ́ òní jẹ́ fún yín ẹ̀yin ẹ̀yin <laughs> ṣé kábíyèsí ló rán yín wá bá mi pípé ká ẹ sọ fún mi pé ká tú ọmọ lẹ̀ ó wáá fi arúmọjẹ ó fi rú yín lójú torí ẹjọ́ kó mọ́ bàa dẹjọ́ òun kì í sọ fún yín pé torí ọmọ òun tí wọ́n mú ọwù ọwù ẹ wò ó ẹ wò ó ẹran tí ò yí ọwọ́ bẹ́ẹ̀. ọ̀rọ̀ yìí ò le bí kì í bá ṣe pé ẹ̀yin méjèèjì tán rán wá gan ẹ̀bùnú ẹ̀rọ òrùn sa kò yẹ kẹ́ ẹ wá bá mi a sọ ọ̀tọ̀ rábọ̀ rẹ̀ ní mí ẹ gbàgbé ni ṣé ẹ mọ̀ wípé Ifá ló ṣe alátọ̀nà wa Ifá la dá tó ní ká gbòòrò jáde abẹ́sùn. ọrùn mm. ah, wẹ̀ ọrùn. Mm. ẹ gbádùn mi ẹ gbádùn ẹ gbádùn ah, ah. àjànà ló gbòòrò jáde Ifá sì sọ fún wa pé ẹni tó rò bá mú òun láàyè ṣètùtù kí irun bí kó tó lè lọ nílẹ̀ yìí ṣé mi làjànà ni àbẹ́mi mo gbòòrò ṣé mi mo mọ́mọ́ àmọ́ ẹ̀tọ́ tèmi ni pé ẹni tí àwọn orò mú wá fún mi lèmi fi sí àmọ́ òun là á sì fi ṣètùtù hmm. ẹ wo etí yín mélòó ìbéèrè ni. bóòlù ṣe ń ṣe ayé ah, ah. Hmm. ọ̀dà méjì lè ti wá. kí lè fi bọ́. Ah, láì sọ méje kí lè fetí yín gbọ́. a fi gbọ́jọ́ ọ̀rọ̀ lọ bí. ọ̀rọ̀ tí kún gbọ́njọ́ kìíní tètè rẹ̀ fi di n ó sọ fún yín lónìí nítorí wípé etí làwò kò fi gbéyàwó ọ̀run ẹ wo ìrànlọ́wọ́ kan oṣù lẹ lè ṣe fún mi tẹ́ ẹ bá fẹ́ mú ọmọdé yìí kúrò nígbèkùn mi ẹ pè gbogbo ìlú jọ àtẹ̀yìn ìjòyè àtọba ẹ wá gba ìlẹ̀kẹ̀ ọwọ́ àti tọrùn mi ẹ sọ wípé tó aboríṣàdé o arọ̀ lóye abọ rẹ̀ látòní lọ ẹ sì lé mi kúrò nílùú lẹ́yìn ìgbà ọ̀hún ẹ wá fi ẹ wá dára tó bá wùn yín kẹ́ ẹ ṣe tó wùn yín àmọ́ láì ṣe yín o gbogbo ohun ló yí padà báwọn bàbá wa ti ń ṣe lèmi ò ṣe o èmi ò ní jọmọ ilé. pé ká lé ọkọ òòlù ẹ̀dùn náà sọ̀rọ̀ ètò báyìí kí la gbé kílẹ̀ ń jù kí la gbé kílẹ̀ ń jù. ọ̀tún iléyà. ká máa lọ lé. àbọ̀rẹ̀ mo rí ọ ná. gbogbo ẹ̀ rọrùn sá ṣé bẹ́ẹ̀ tiẹ̀ wá báyìí ẹ̀yin kì í tọ́ àjà àná tó jó lórí olóró tó mú ọmọ wá kẹ́ẹ̀tọ́ lọ. kábíyèsí ló pe àkíyèsí mi wọ́n ní àwọn ìlú ṣòfin wọ́n lu agogo wípé kẹ́nikẹ́ni má jáde fún ìsédé nítorí pé wọ́n fẹ́ ṣètùtù ìlú wọ́n ní ọmọ kan wá sórí kunkun ó jáde sí wọn láàrin wọ́n sì mú ọmọ náà wọ́n á lọ fi sí ìpamọ́ kò pẹ́ kò jìnnà wọ́n ní ṣe lẹ́yìn wá sí ààfin tibọ́ntibọ́n wọ́n ní bẹ́ẹ̀ ṣe kó adé tẹ́ mú ìrùkẹ̀rẹ̀ kábíyèsí nìyẹn tẹ́ lọ. meanwhile àwọn ìlú sì ń jíròrò kí ni wọ́n ti máa ṣe sọ̀rọ̀ yìí tí ẹ máa fi dá adé àti ìrùkẹ̀rẹ̀ padà sáàfin káfíkáfọ̀ wọn lè tún gbéra ó di iléèwé àwọn ọmọ kábíyèsí ẹ tó kó àwọn ọmọ kábíyèsí kábíyèsí wa ní ọ̀rọ̀ yìí ó tó gẹ́ àwọn máa pẹjọ́ àwọn lọ sílé ẹjọ́ and èmi gẹ́gẹ́ bí agbẹjọ́rò kábíyèsí mo wá ní kí wọ́n ní sùúrù kọ́fọ̀rọ̀ náà sílẹ̀ fún mi kí wá bá yín kí wá gbọ́ sáìdì tọ̀dọ̀ yín ná ká kí ni nǹkan tí a máa ṣe nípa ẹ̀. ẹ ṣẹ́gun ọlọ́run wà pẹ̀lú ẹ̀yin náà. inú mi dùn pé agbẹjọ́rò kábíyèsí yes. ẹ jẹ́ mo fẹ́ bèrè nǹkan lọ́wọ́ yín. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ fira ẹ sí position mi pé ẹ níyàwó nílé nínú abúlé yín ẹ sínú abúlé ìyàwó yẹn ó dẹ̀ lóyún sínú ọ wá tá àsùkò àti bímọ wọn ni wọn ní ìdí kankan ní hospital kí àbúrò yín wá gbéra kó wá bá ẹkẹ fún lówó náà kí owó yẹn máa dé hospital dé bọ̀tọ̀ máa dé operation ṣe kọ́ ọmọbìnrin náà wá kú tọmọtọmọ àwọn ìfẹ́ ọ. Sad. Sad. Sad. Very sad. Thank you. Mi ò ní ẹnì kankan náà dẹ̀dẹ̀ yìí o. Mọ́ lọ́wọ́ tí mo wà yìí. Hmm? Àbúrò mi lẹ́nu tó gbé yẹn. Ìyàwó ni mo lose yẹn àtọyún ọ̀nà ẹ̀. Ẹ sọ fún mi. Mo wá gbéra láti wá sí palace pé kí n wá bẹ kábíyèsí kí n bẹ̀ wọ́n kan jọ mi ò ń ṣe àjòjì ọmọ ìlú yìí ni mí nà ẹsẹ̀ kọ́ ni mo fèrè wọnú ìlú yìí orí ni bí wọ́n ṣe bí kábíyèsí náà bí mi nínú ìlú yìí ṣe ẹni tí orò bá gbé torí ẹ sọ pé wọ́n ní wọ́n fi sí pamọ́ tó dẹ̀ jẹ́ obìnrin kí ló máa padà ṣẹlẹ̀ sí níbi tí ọ̀làjú gbé dé láàrin ìlú ń sìn ẹ gbọ́dọ̀ tó sọ pé yẹn kan náà máa fi rúbọ mọ́ tó bá máa fi yàn rúbọ kì í ṣàbúrò tèmi mo á dé palace ó dùn mí pé mi bá kábíyèsí lórí àléfà àwọn òjò abẹ̀sẹ̀ ní pariwo lé lórí tani bá bá tèmi ńlẹ̀ bàbá mi ò ṣègbè yàrá ìyá yín ṣùgbọ́n bóyá wọ́n lè ní oògùn burúkú láti lò fún mi lọ́wọ́ lọ́jọ́ ẹ bá mú bọ̀ yẹn ẹ bá mú plastic gun ni ẹ bá mi òun lẹ wò yẹn. tọ́yì. ṣe òun tó ń pe ṣaka bulare o ẹ sọ fún mi. bóyá wọn lè fẹ́ kàn mí lóògùn ló jẹ́ kí n yọ ike yìí jáde ṣùgbọ́n kábíyèsí lè mọ̀ pé nǹkan tí mo bá wá kókó tó le jù ni ló yẹ kí n kó adé àti ìrùkẹ̀rẹ̀ tí mo kó pé kábíyèsí á pè mí á lè yanjú ọ̀rọ̀ yẹn wọ́n á fi àbúrò mi sílẹ̀ fún mi ṣùgbọ́n kàkà kábíyèsí fi àbúrò mi sílẹ̀ ó rẹ̀ pé adé àti ìrùkẹ̀rẹ̀ ló ń jẹ́ wọ́lógún jù ìyẹn ló jẹ́ kí n gbọ́ pé à ẹ̀pù yóò mọ̀ lọ́rọ̀ o tó mọ̀ dẹ̀ pa àbúrò mi fún mi ẹ wo wọ́n kó ọmọ ìjọmọ lọ o ló jẹ́ kẹ́mi gan lọ sílé ìwé àwọn ọmọ tí mo lọ kó àwọn ọmọdé wọn yẹn àtọmọ tèmi àtàbúrò tèmi wà lọ́dọ̀ wọn tó bá ti jù wọ́n lẹ̀ fún mi náà fún àwọn ọmọ wọn lẹ̀ ẹ fẹ́ gbọ́ ìgbádùn táwọn ọmọ tí wọ́n gbádùn lọ́dọ̀ tèmi wọn gbá lọ́dọ̀ kábíyèsí. Mr. Bolaji you are a learned person I am a learned person. thank you. tí mi ò bá rò ìyẹn pé mo gbẹ́nu ọ̀nà lè kọjá wa láì sọ́mọ́ mi láì làṣíláwà àdánù palace yẹn ni. ẹ wo tí ní bá ṣe àbúrò mi wàláhì ọmọ kábíyèsí àwọn èmi máa pa ọmọ mo ò ní banú àwọn ọmọ kábíyèsí nìkan màá tún bọ́ ọmọ òjòyè. ẹ má jẹ́ ká lọ bẹ́ẹ̀ ṣé ọ̀rọ̀ mi yé yín ohun tèmi máa fẹ́ ká ṣe ń sìn gẹ́gẹ́ bí eh, ọlọ́mọ̀wé síra wa èmi á gbà yín ní àmọ̀ràn kẹ́ ẹ dá adé àti ìrùkẹ̀rẹ̀ padà sáàfin àwọn ọmọ kábíyèsí kẹ́ ẹ kó wọn padà sí ààfin. ṣé ìpàdé lérò nìyẹn kí n dá àwọn ọmọ kábíyèsí padà àti ìrùkẹ̀rẹ̀ àbí sọ àwọn náà lè fún mi láàbùrú mi àtọmọ mi. àbí ọ̀rọ̀ mi ò yé yín ọkọ sẹ́dọ̀bà tẹ́ kọ́ wọnú níbi báyìí mo rí yín nírì gentleman ló jẹ́ kí n lórí àti lísítẹ̀ sí i ẹni tí ò ní fẹ́ yàn ṣùgbọ́n níbi tẹ́gbẹ́ gbé ọ̀rọ̀ gbà yìí bó ṣe bí mi inú tó lọ́rùn lọ́dọ̀ ẹ̀ nìgbọ́ kò ná mi ní kankan kémi àti da blue bùrọ̀ lórí ẹ gbà bẹ́ẹ̀. ó ti o ah, Mr. Bọ́lájí kò yẹ kó le tó yìí. ẹ kò tó kó ìjọba kábíyèsí gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín èmi ni alákòóso iléeṣẹ́ ìjọba. E tí ó ń gbógun ti àjàkálẹ̀ àrùn. látàrí ìròyìn tá a gbọ́ lórí oríṣiríṣi ikú ọ̀dọ́ àti ìtàgbà tí ó ń lọ ní ìlú yìí a ti wà láàrin ìlú yìí ń sìn ó tó bí ọ̀sẹ̀ mẹ́fà báyìí bẹ́ẹ̀ ni tí a ń ṣe àwọn ìwádìí oní ọ̀kan òjọ̀kan lórí àrùn tó ń pa àwọn èèyàn wọ̀nyí ìwádìí wa wá fi yé wa wípé ohun tó ń pa àwọn èèyàn àtọ̀dọ́ àti àgbàlagbà àtọkùnrin àtobìnrin ó dá lórí ìwà ìdọ̀tí ọ̀bùn tí àwọn ará ìlú ń ṣe. òun ló ń fa sábàbí ikú tí àtọ̀dọ́ àti àgbà tí wọ́n kú. bẹ́ẹ̀ ni kí ló dé ń fà bíi ká dalẹ̀ síbi tí yóò yẹ ká dalẹ̀ sí ká mú ilẹ̀ ká fi yẹn dí gọ́tà tíjọba ṣe kó mi máa lọ tómi ò nílé lọ mọ́ àwa darogún àwọn táwọn já bẹ̀rẹ̀ sí ní yọ oríṣiríṣi àrùn á máa tibẹ̀ jáde àbí ibi tá a ti ń dáná pàápàá ká má lè ṣe àmójútó ọbẹ̀ àti gbogbo agbègbè wa àwọn òbí mi pàápàá wọ́n kùnà láti máa mójútó bí àwọn ọmọ wọn ṣe ń fọ ẹnu wọn déédéé gbogbo nǹkan wọ̀nyí òun ló ń fa ikú òjijì òun dẹ̀ ló fa ikú tí àwọn èèyàn ń kú hmm. ìjọba wa jókòó wọn wá rò pé ètò ti wà ńlẹ̀ báyìí láti kó àwọn èèyàn wa wá kó lè máa wá fún àwọn èèyàn yín bí ní abẹ́rẹ́ àjẹsára láti lè máa gbógun ti oríṣiríṣi àrùn tó bá fẹ́ attack wọn ìdí ni ti àṣẹ wa pàápàá ńgbà tá a tún wá gbọ́ wípé eh, èrò míì ní kábíyèsí àti ẹ̀yin àgbààgbà ìlú lẹ́ni lórí ọ̀rọ̀ ikú tó ń pa àwọn èèyàn yìí pé ẹ fẹ́ máa rúbọ ẹ fẹ́ máa fi èèyàn rúbọ ha kábíyèsí ẹ má yẹ ká túbọ̀ máa dẹ̀jẹ̀ sílẹ̀ sí i kò lẹ́tọ̀ọ́ ká máa para wa nítorí kíni àrùn àrùn àrùn torí pé a ò ṣe mọ́tótó ò ló ń pa gbogbo àwọn èèyàn wọ̀nyí kábíyèsí kò jẹ́ bóyá jẹ́. ṣe rí gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ́lẹ̀ yìí ó jọ bí ẹni pé ẹ fẹ́ jánà. àti ẹ̀ jánà ni kábíyèsí torí ńgbà tí àjàkálẹ̀ àrùn yìí bẹ̀rẹ̀ tọmọdé ń kú tágbà ń kú ọkùnrin àtobìnrin àwa wá lérò pé àwọn irúnmọlẹ̀ ni wọ́n ń bá wa jà àní ká ṣe tutù àwọn èèyàn sì jáde nǹkan ètùtù àmú àfìsípamọ́ àbí àbọ̀ rẹ̀. kábíyèsí kábíyèsí ọba dojú ẹ̀mí gbára jèsè yọkùn tọ̀tọ̀ lẹ́yọ ọ̀nà lẹ́wà olúwa mi ẹ̀yin ẹ dákun ìjọba àkọ́kọ́ ohun tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni wípé a ní sọ wípé ayédáyé èbó ká mọ wá fojú egbò tẹ́lẹ̀ níjọ́ aláyé ti dáyé bí rògbòdìyàn bá wọ̀lú báwọn baba ńlá baba wa ṣe mọ́ ń ṣe làwa ṣeun ìfàlà látọ̀nà wa ifá ni ó sì sọ fún wa ohun ẹbọ àti èrò àtùkéṣù àmọ́ ń fèèyàn rúbọ ni àmọ́ ọ̀nà kan tó fẹ́ mú mi tẹ́tí sọ̀rọ̀ tẹ́ ń sọ ni pé mo wá rí i pé gbogbo ohun táwa ń jàdù ni pé àfẹ́ kú ọ̀dọ́ mọ́ ihun náà mú wá ẹni ẹ̀fẹ́ kú ọ̀dọ́ mo wá rí i pé ibì kan náà lájọ ń lọ àmọ́ ibi tájọ ń gbà ọ̀nà tá à ń gbà tá à ń yà lótọ̀ ló yàtọ̀ àbí bá nǹkan ṣẹ̀rí tó bá wá rí bẹ́ẹ̀ ẹníjọba ṣèlérí pé wọn ò káwọn èèyàn wá wọn mọ̀ á fún alábẹ́rẹ́ abẹ́rẹ́ ọ̀hún ó já sí pé àníríkù ọ̀dọ́ mọ́. àníríkù kankan mọ́ ẹ wò ó. àníríkù òjijì kò sí tó jọ. ṣe rí bó bá ti rí bẹ́ẹ̀ ó tán ẹran tí ò yẹ ọ̀wọ́ bẹ́ẹ̀ ẹ dákun ẹ̀bẹ̀ tí wọn ó kàn bẹ̀ yín ni pé ẹ bá ní sọ fún ìjọba ṣé kìí ṣe pé wọ́n ń tàn wá jẹ. ẹ wò ó ṣe rí ìjọba alágbádá tó wà nísìnyí wọn ò fẹ́ ikú ẹnikẹ́ni wọn ò fẹ́ kẹ́nikẹ́ni kú ikú òjijì látàrí àrùn. bí òpó bá ti wá rí bẹ́ẹ̀ ẹ sọ fún ìjọba pé gbogbo ohun tẹ́ ẹ gbé wá pátá làwa náà ti gbọ́ àti gbà àti faramọ́. kábíyèsí olúwa mi ohun tó bá yà kàn yí pẹ́ mọ́ ọjọ́ wo ni àtìgbà wo gan-an ni ó bẹ̀rẹ̀ àní tá à ní kú mọ́. níwọ̀n ìgbà tá a ti sọ fún ìtẹ̀lẹ̀ ti gbà yìí láàrin ìsìn sọ́sẹ̀ tó ń bọ̀ iṣẹ́ á lẹ́bẹ̀rẹ̀ láàní kú mọ́. oore tí ẹ máa wá ṣe fún wa ni wípé táwọn èèyàn wa bá ti dé láti máa gún wọn ní àwọn abẹ́rẹ́. kọ́ da wọn lóhùn kọ́ jáde síta fún àǹfààní ara wa ní. ìjọba ìjọba tó bá ṣe tẹ̀lé yìí ni. Ah, ó ṣe ah, ẹ mọ̀ mí èmi tí mo jókòó tẹ̀ ń wò yìí bí n bá pàṣẹ níbí báyìí bí ìgbà tá lásán ní kò sọ ni kábíyèsí àbí mo ti wí. ẹ sọ fún ìjọba yìí pé a ti gbọ́ o kábíyèsí ẹsìn bá wa sọ̀rọ̀ àlójújọba àwọn náà ní púpọ̀ jí kílà púpọ̀ ní pẹ́ẹ́nì kọ̀ọ̀kan ah, ìjọba wọ́n tún padà wá. Ah, ẹ ṣeun. Ah, ẹ máa wọlé o. ẹ jẹ́ mọ̀ pé jọ ti ń dákọ̀ ìjọba ìjọba èmi ò níjọba rí. mo mo ti fẹ́ bojú kan. ìwọ jáde ìwọ jáde àwa ti ìjọba láìpẹ́. àìmọye ìgbà. a oríire o. kábíyèsí oríire o. oríire ńlá mọ̀nà mú wọ̀ ní. Mm, mo fẹ́ dábàá ṣàwọ̀ ó wá látọkàn mi ni ẹ ríru ọmọ tá a ti mọ́ gbẹ̀kùn tá a la mm. fẹ́ fi ṣètùtù mm. kílù bá a lè rojú ká mọ́ rí kú ọ̀dọ̀ mọ́ nígbà ìjọba sì ti náà wọn kò yàn wá ẹ ṣe jẹ́ ká dá ọmọ òun sílẹ̀ kó mọ́ lọ láyọ̀ àtàdáfíà. ọ̀rọ̀ lọ sọ balógun. bọ́tà ní kí ìkan náà wọn rọ̀ ṣọ́lọ́. nínú àwọn ọmọ olóró kí wọ́n mú ní káwọn ọmọ àjànà lè mi abọ rẹ̀ ní kán lọ́ọ́ mú wa. kí wọ́n fẹ́ kí wọ́n mú ẹran òrò wá o. kábíyèsí ẹran òrò mọ́. mọ́ ah, kábíyèsí o kádé pẹ́ lórí ikú bàbá yèyé kí bàtà pẹ́ lẹ́sẹ̀ o ẹ live long. àwọn ọmọ bá gbàálé. Ah, ah. kábíyèsí abọ́lájí nìyẹn mi ni mo bring gbogbo ẹ̀yin olóyè ẹjọ́ ẹ má bínú ẹ̀fọ́wọ́nú we are sorry ohun tí ọmọdé yìí ṣe gbogbo compound ló against yẹ kò sẹ́ni tó support yẹ. ẹ lísì àmì ẹ bá bínú ẹ jọ kábíyèsí ẹ jọ àrírí bínú ìmọ̀. tọ́ kábíyèsí. mo wá bẹ́ẹ̀ pé kí ẹ má bínú ni nítorí pé mo mọ̀ pé mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn nínú ìlú yìí. that's right. mo rí bẹ́ẹ̀ ni pé mo ṣe ọmọdé mo ṣe àgbà ọkùnrin àtobìnrin nínú ìlú yìí àwọn olóyè tí wọ́n wà lórí ìjókòó mo ṣe wọ́n bákan náà mo rí pé wọ́n ti ṣẹ̀ sí orí adé of course. ẹ mo wá tọrọ àforíjì lọ́wọ́ yín ni tí ọ̀rọ̀ mi bá gbà bẹ́ẹ̀ nítorí pé àwọn ọmọ yín tí mo fi agídí kó pamọ́ àwọn nìyí bákan náà adé àti olùkẹrẹ tí mo kó nìyí. kábíyèsí àbúrò mi tó wà nínú àhámọ́ àti ọmọ mi ẹ̀yin ní bàbá ìlú ìwà pátá o mo yọ̀ǹda gbogbo nǹkan tó bá fẹ́ fi wọ́n ṣe ìwọ̀n tí ẹ bá fẹ́ fi èmi fúnra mi gan apàṣẹ gbogbo ìjìyà tó bá tán sí mi fún ẹni tó bá hùwà báyìí nítorí pé wọ́n ní arọ́báfín ló lọ́ọ́ pàǹpà. Ah, ẹ jọ torí ọdún ó sì jẹ bàbá ńlá yà ó dìgbà náà nù. kábíyèsí èmi rò pé a ní kó lè ò sáúsá akúngbé tọwọ́ rẹ̀ lè ò délẹ̀ kí n àtún lè kú. ta lọ́kọ́ rírú ọgbọ́n tó lò yìí. Ah, orí ìyá rẹ yọ ọlọ́run yọ ìwọ ìwọ arọ rẹ ti sì ń dáná ọrùn ẹlẹ́sẹ̀ méjì ti ń dá sí ni. Eh. ọ̀tún kábíyèsí olú àná bàbá mú ọmọ kìíní. ẹ̀yin eh, gbálé ẹ gbéra lẹ kábíyèsí ìwọ náà ǹde ǹde ǹde. ṣé mo dúpẹ́ kábíyèsí ọmọ rẹ nù. Daddy. Mo dúpẹ́, mo dúpẹ́, ní agbára ọlọ́run ní onípa. Kábíyèsí o. Ah, eh. Ẹlẹ́pọ̀. Eh, Baálé, ẹni bímọ kò kọ. Wo arákùnrin, kí ló kọ rẹ ti jẹ́? tó o bá tún ti wá ń jí lóró òórọ̀ kó o tún mọ dúpẹ́ lọ́wọ́ ìyá àti bàbá tó bí ọ sáyé bí bẹ́ẹ̀ kọ́ irú ìjọ tán níwọ̀ gbébọn wá wá halẹ̀ láàfin bó bá ṣe pé èmi abọ́ rẹ̀ ń bẹ́ ń bí ni. Ah! Ah! kúdà sí ọmọ ìkọjá ààyè rẹ̀. kábíyèsí ẹ dákun mo gbowó àtọmọlé yín lọ́wọ́. iná ni mí kò mójú ẹni tó dáhùn bí kì í bá wá ṣe pé gbogbo òòlù pé bí kí ó pé bíríkó tó wọ́n ń bẹ̀ mí ni n tà ń wí ìkọ́là bá mọ wí èmi mo lè lanu kí náà mọ yọ jáde lẹ́nu mi mo lè bí omi sínú ikùn lódìndí swallow tó sì mọ gbénú ikùn mi tí ò sí ohun tí ó ṣẹlẹ̀ àmọ́ ah, mo ti yọnu sí ọ baálé ẹ bọ́ ọmọ yín wí torí ijọ́ mi àmọ́ kó tún wá dúpẹ́ lọ́wọ́ ẹni tó kọ́ nírú ọgbọ́n yìí tó wá bẹ̀bẹ̀ ah, àmọ́ bó ṣe wá bẹ̀bẹ̀ yìí ohun tí mò ń sọ yìí èmi kọ́ mo sọ kábíyèsí ọba aládé ló sọ àwọn òjòyè àtìlú ló sọ ọmọ yín nù àmì wọn fi ṣe ah kábíyèsí thank you very much ẹ pẹ́ lórí tẹ́yì thank you mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ gan mo dúpẹ́ gidi o. nunca vi. Nunca Askoke makai koni, tekana as askoke.